الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم نقول إن النبي نوح عليه السلام تبدل أنه محمد صلى الله عليه وسلم أمين يومين وفي الصراط nínú àwọn àwa kan eléyìí tó mú ọjà kékeré ètò ìpìtì ọ̀ràn yìí lórí tiwa bí kaba ma àwọn àwa yẹn káwa náà kọ́nà jẹun tí ó kúrú ẹ̀ kọ́nà bàa lọ ọjà kékeré. Onáà lálàkọ̀kọ́ gbogbo àwọn èèyàn yẹn wọ́n máa jẹ́ ẹni tó ṣe kí wọ́n máa jẹ́ alátakò alátakò fáwọn ànábì kò sí ní dáhùn ìbéèrè wọn wọn kàkó náà ó lè jẹ́ ike gbogbo nǹkan bá wọn sọ nǹkan wọn náà ti mọ̀ dáadáa ní ti kọ̀ pa wọn sọ wọn lára nù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sọ̀rọ̀ lórí pé àwọn máa kàkó náà àwọn ni wọ́n tọrọ lọ́dọ̀ ànábì títí kó mú àpẹẹrẹ kan wá táwọn fi dáàmà títí kìí sùn lọ́rùn ara rẹ̀ ọwọ́ ọ̀rọ̀ ìgbọ̀ tẹ́lẹ̀ lọ́rùn táwọn bá ti rí àmì àwọn ọgbà bọ́ ànábì ó máa ń wá síbẹ̀síbẹ̀ wọ́n sọ ìpè ìdára sàmì ìrànwọ́ wọ́n sọ wíwẹ̀ fún ànábì mọ́sá àlẹ́ ìdìsẹ́lẹ̀ ó ní nǹkan tó ń pè wá lọ síbi rẹ̀ tó ní nǹkan kan tó lè jẹ́ ìrìnà jẹ́ mẹ́sọ fún ọ láti mọ̀ kó tó lọ sọ àlẹ́bí mo bá rí ìtẹ̀lẹ́ tó ní bẹ́ẹ̀ ó sọ pọ̀ pálẹ̀ màtó sọ ti èdè ńlá èdè wa tó dúpọ̀ ìrọ̀ àwọn ìmọ̀lẹ́ tó wà ẹ̀rú gba ìrọ̀ àwọn ètò ìjọba ìrọ̀ àìlówó wa ọ̀fẹ́ sá wọ́n sọ fún ọkùnrin wọ́n sọ fún ọkùnrin pé kọ́ máa wọ́n rẹ̀ ètò àtàn ànábì musa mọ̀ ètò tó ti kọ̀ pa wọ́n ní tó láàmì ní ànábì musa àlè ìṣẹ̀dá ó tún fọwọ́ bá bíyá ọjọ́ ọwọ́ jáde ọwọ́ mọ́lẹ́kọ̀ọ́ yóò mọ̀ òtún fúnra wọn tó fẹ́ fọ́ ó ní tó fẹ́ fọ́ alójú ànábì musa tó fọwọ́ bá bíyá padà sí bí ìgbàtẹ̀yìnwá tí ó sì bá wọn bá gbàgbọ́ kò gbàgbọ́ kò gbàgbọ́ àtakò náà ni ó lẹ́yìn ìyẹn kí lẹ́yìn sí arákùnrin yìí àtẹ̀mọ́ rẹ̀ wọ́n ní òfin náà ni wọ́n wọ́n fẹ́ fi màá yípa àwọn ọ̀gá pa kí wọ́n bá yẹ bá ti sọ̀rọ̀ wọn kò gbà tó pa ná orígun mẹ́rẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀kọ́ wọn wá fún wọn fi òògùn tí wọ́n ta ìgbà tí wọ́n ta ìgbà gbọ́ sáwọn ànábì ọ̀wà. bẹ́ẹ̀ ni ìgbà táwọn ti gbọ́n ní màrí ìṣẹ̀lẹ̀ tó pàkíyèsí àwọn èèyàn rẹ̀ igi àti ìgbẹ́jẹ̀ ń yìí tí wọ́n ń gbọ́rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ kí ni wọ́n ní kán lè fún yín wọ́n ní gbogbo tó owó òdodo wọ́n lè gbọ́rọ̀ wọ́n ní kankan ni wọ́n ní. bẹ́ẹ̀ ni kí wọ́n má sọ fún wa wípé nǹkan tá a bá wọn bàbá wa lórí rẹ̀ ọ̀dà tó gbogbo ẹni tó bá sọ bẹ́ẹ̀ ọmọ abúlá kù tó eléyìí eléyìí náà tó jẹ́ sábà bí mi nínú tó dé kí wọ́n sì nà ní pé ǹjẹ́ tá a bá wọn bàbá wa lórí rẹ̀ ọ̀dà bí ẹni tí wọ́n lù ọ̀pọ̀lọpọ̀ náà tó sì nà ẹ̀wọ̀n sọ pé tó ń bá bàbá wọn lórí rẹ̀ wọn ò fi kọ́ kó bàbá wọn sì bàbá mi ò rí nítorí pé nǹkan tó hàn sí bàbá rẹ̀ ni bàbá rẹ̀ ti ọmọ ọ̀gbìn ràn wá lọ́wọ́ ó ní kẹ́mi ìlógún ìgbà tó ọmọ pé nǹkan tí bàbá rẹ̀ ti ọ̀dà kí ni tẹ́mi yà kó ṣe nítorí tó ṣe ní kó yí padà tí bàbá rẹ̀ máa jẹ́ kí mùsùlùmí ó kú lórí ìgbà ṣùgbọ́n pẹ̀lú àwọn àtìṣe yìí láti rí pàtìṣe yìí báyìí kò lè yọ ọ̀nà fóònù ìslam kọ́ máa àforí yẹn wọ́n á sọ pé nítorí pé bàbá rẹ̀ nítorí pé kúnyùn ìwọ̀dì sílẹ̀ ìdínú bẹ́ẹ̀ ló kó wọn kẹsàn máa tara ẹ̀jẹ̀ lónìí mùsùlùmí nù ọmọ ọ̀jẹ̀ tó lọ ló máa gbé mú ìsìláàmù wọn wà lọ ẹrẹ ní káfíńtà ní mùsùlùmí ló bá bóró nínú àwọn olùkóró lẹ́wọ̀ oríṣi ọ̀gbà ní ọ̀gbọ́rò lẹ́nu àwọn kò tó bá títì bàbá rẹ orí ìfẹ̀kẹ̀sẹ̀ yìí ló wà òtí wọn á ti máa fẹ̀kẹ̀sẹ̀ yìí fún ìsìláàmù bákan náà ẹ̀rẹ́ wọ́n ká ìgbàgbọ́ sáwọn ànábì ìwà ọ̀hún ẹgbẹ́ gbogbo wọn àfojúdi máa ń pẹ́ fún wọn sáwọn ànábì wọ́n máa ń ṣàfojúdi sáwọn ànábì yàtọ̀ sọ fún ànábì náà àlẹ́ ìgbẹ́lá tètè tó kó ní tètè tó kó ní wọ́n sọ fún ànábì ìwà àlẹ́ ìgbẹ́lá tètè pápá kan nínú àwọn ọ̀gá tí wọ́n ṣe ọ àwọn fẹ́ yọ ọ̀wé àwọn òrìlá bẹ́ẹ̀ ni wọn máa tó fún ẹgbẹ́ níbi àtẹ̀lé bá láì lọ sí ẹ̀la ìlú àtẹ̀lé tó máa lò lọ sí ẹ̀la ìlú lòdì. ẹ̀sọ́ kíkọ́ àwọn ọmọ tó fún ẹgbẹ́ níbi bàbá àjọba alásọ́kù rẹ̀ ní ní lójú. àbá wà fún alásọ́kù rẹ̀ ní máa fi ìlú láì fẹ́ẹ́ gbé gbàgbọ́ káfí náà ti kọ́ pààyàn kọ́ sálọ wọn á dé ní ìjọlọ gàdẹ́rì àfojúdi máa bẹ fún wa. ẹnì pé àwọn èèyàn tó sì náà náà lòdì ẹnì inú mi ni màá ṣe lọ wà báwo làwọn bàbá wa ṣe ẹnì kan sọ fún àpò ìtàn bàbá wa ṣe ọ̀dà ọwà àfojúdi tuntun wà ọmọ tó lọ́mọ tó lè kó ju wá bí lọ́dún lọ pírámàrì abẹ́ gbàgbé gbàgbé máa fi máa tí a tọ́ lẹ́nu gbàgbé títì táwọn ilé wálé bá gbé ní ìgbà gbogbo ọba ọkọ ànágbé sọ ẹgbẹ́ ẹ̀fọ́ tó títí tí ó fi gbàgbé wọn náà tó ẹnì tí tó náà táwọn ẹni tó tẹ̀lé kan ti sori ikú pẹ̀lú àwọn àmẹ́lẹ̀ ọ̀wọ́ ọ̀tọ́ta ìgbàgbọ́ sí wọn wọ́n bẹ̀ lóní wọ́n bẹ̀ lóní tọ́lá bá wọn sọ̀rọ̀ ọ̀wọ́ tí wọ́n fi hàn wọn pé ẹ̀sìn ní orí ìlú náà sọ á tí wọ́n fẹ́ sọ fún ọmọ àdúgbò àwọn afáàfáà tó wà ń lọ wọ́n máa fi wọ́n sára wọn jẹ àwọn àbájọ ọ̀já àtàkà máa ń rẹ̀ ẹgbẹ́ ọgbẹ́ òṣìṣẹ́ wọ̀ ọ́ onáàdọ́nù tẹ̀síìlì onáàdọ́nù lè bámu àwọn akíní lọ́rẹ̀ tó ọ̀jẹ́ sí mà ẹ wà wọn fi tọmọ kẹ̀kẹ́ wọ́ àgbẹ̀ àgbẹ̀ àgbẹ̀ sí olùsọ bàbá lè máa ń mú òwe ẹgbẹ́ ti tún wá bá wa kálukọ́ wa sàti àti tọ́ọ̀tù àti wọnà orí ẹ̀ ká máa àmọ́ síwájú tó yẹ kí ọ̀la síwájú àtiwájú tó mánà kí ọ̀la síwájú àtiwájú tó mímà àtiwájú tó ti ní mánà tí èsì ní lọ́nà lọ́gbà mẹ́rin sọ̀rọ̀ bá àbò tó lọ ó ní kí wọ́n bẹ̀rù jù fún àlọ́ báyìí òun náà làwọn aṣíwájú tó ti ní lọ́nà ẹ sì rí pé wọ́n ti púpọ̀ nínú àti àlọ́ ìlọ́nà ẹnì kan bá wọ tuntun lọ́dọ̀ pé tuntun jáde ó lè jẹ́ pé áyà fúlàní níta tí olè dábẹ́ sí ní kájí òye tí ọmọ tuntun tuntun tó àwọn olùkọ́ tó máa tẹ ọ̀rọ̀ kan lọ wá. Mẹ́tẹ́ gba ìdíjẹ́ olú ẹlẹ́dàá àkọ́tà àmọ́ wa wọ́n máa ń tà wá lọ́kàn nínú àwọn onígbàánu wọ́n máa ń tà wá lọ́kàn nínú àwọn alágídí wọ́n máa ń tà wá lọ́kàn nínú àwọn ẹni tó ti pé wọ́n lórí ojú òbí أستغفرك وأتوب إليك